sure pé máa tẹ̀ ń sọ yìí ni wọn. he is my father. don't vote for him. calm down. don't tell me to calm down. yẹ́n mi ò fẹ́ gbọ́ ẹ wá bó ṣe máa ṣọ̀rọ̀ ọmọ ẹ o mi ò fi mo ní káàkiri àmì ìṣeré o. àṣàṣì pínísì ló mú ọ́nà rébù yìí ọmọ wọn ló gbàbọ̀dẹ̀ fún ọ yìí. ó sàn kì í má ní ọmọ láyé. má sọ bá mi o. kí ló fẹ́ ṣe? ó yá pa mí kú wọ ló pọ̀ mọ́ mi. ayé ni mo fún yín lọ́mọ mi kí ló dé tẹ́ ẹ dá padà fún mi ló. dálẹ̀ mo lajà yẹn gbà. ajá. igi gun nígbó àsọ̀rọ̀ ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin ìlú yìí. gbogbo aṣọ yín ti yà wọ́n lè ṣe wèrè. kí ni nǹkan tó fà á tọ́ta wa fi ń ṣẹ̀sìn káwọn ọ̀pá àlọ́ à ń ṣẹ̀sìn. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyẹ́ ẹran mi ká. mo rò bẹ́ẹ̀ sọ yí pé àwọn àgbàlagbà máa ń lójú inú ni ẹ̀yin lójú inú but ẹ̀ fi rí anything. So I just want my baby to come for day like that. So I won't leave my baby for nobody, nobody. So I just want my baby to come for day like that. Too. Number one for my playlist. Playlist, playlist, playlist. Superstar, she be playlist, playlist, playlist. ní garawa ó ní ṣe wà ó wà lọ́ọ́ máa yọ báyọ̀ wá ń bí o. àná ojú rárá kan fi sórí wà á mú bá káàkiri. alaye bọ́lẹ̀ oṣoobi ọ̀gbẹ́ni wà lọ fún mi lẹ́nu wà lọ nọ́ọ̀kì fún mi o bájọ́ lọ tẹ̀lé ní kí lọ wọ́nú kòtò ó yẹ wá bó ṣe wà yìí lásán ọjà kan mọ̀ bóyá ń lọ jẹ́ mi máa rìn síbi tí máa tẹ̀ síbi tí máa jẹ́ síbi tí máa lò sí kí ni mi lè pẹpẹ kó lè prom ó yẹ. kúdẹ̀lẹ̀ ti àlàyé gbogbo bí àná yẹn ṣe wọlé bí jáde ọwọ́ tèmi ló wà ṣáwọn kémi súnmọ́ dáadáa wọ́n wá ẹ wọn gbọ́dọ̀ rí nǹkan ẹlẹ́ẹ̀ pé opponent ni ẹ̀ nà o. sọ bí ikú tó pa tó là tó jí tó ń gun yẹn jẹ́ kí mi mọ̀ fi sẹ́mi lọ́wọ́ jẹ́ kí mi ní bó ṣe máa rìn bó ṣe wà yìí. ẹ lórí agreement ni ah, ah. ọ̀rọ̀ account. àwọn oníbo ṣe wà àbá mi. ó ní ìdá account mi wà ikùn àwọn afẹ́ sórí ìtàkùn tó máa jẹun ẹ̀dá lẹ́ni. wàá kàn máa gbọ́ pé wàá kàn máa bí i. ọ̀yà nà kó bẹ̀ sáìlì. lọ́wọ́ ara tiẹ̀ gan chairman ni ẹ bákan máa ka fún ẹ gbàgbé ẹ ó yẹ à ó dẹ̀ náà tẹ̀lé ẹnu èmi ò fẹ́ nu ṣé omi ìwà èmi ní fún ẹ lófo tí kò lọ. èmi dúró tán. ẹ lo sórí mi. Eh, I see you rí. àpàdé rí. àríra rí. àkànṣe ìmọ̀ra. ok pàṣẹ fún jà lọ. rm lórí yẹ wà. Hey guys ọ̀rọ̀ bẹ́ṣì mm-hmm. ó ti ń ṣe mí káyé fi gan-an honestly mi ò understand ọdẹ ní ọ̀rọ̀ olè ò ní jàgbà kó má ṣe lójú fèrè mọ bí ọ̀rọ̀ yìí ṣe ń ṣẹlẹ̀ kò fẹ́ yé mi rárá nǹkan tí mo kàn suspect ni pé betrayal kan wà láàrin wa yẹn kan wà tó lọ ń ṣọ̀ká fún àwọn àwọn opponent ẹ ní because bó ṣe enter wa yẹn ah, káwọn yẹn kọ wọlé kọ ka mọ garage bẹ́ẹ̀ kọ dẹ gba garage lọ́wọ́ abẹ èyí lè wo ọbọ ìṣibíṣì èmi gan Ọlọ́run yọ mí o àwọn ìyá mi Ọlọ́run kẹsẹ mi gún o. Ah, ajá máa sá. rárá wa kò sí rọ́ọ̀nù nǹkan tó sọ ṣé rí ikú tó ń pa àdúgbà ẹni òwe ló fi yé wa. óbí láì. ìjì tó dẹ̀ jà tó káṣọ lórí ikọ̀ ẹni tó sá tiẹ̀ kó má ṣàfihàn bẹ́ṣì ló wà níbi tó wà yẹn sìn ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àìtì ẹ̀ tí mọ̀bi tó máa já sí ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ yìí òun ló mú púpọ̀ nínú àwọn strong guys wa lọ. Ah, men don fall men don fall. eléníyàn mo fẹ́ kẹ́ mọ̀ kankan ẹnikẹ́ni èèyàn kéèyàn tó gbàbọ̀dè fún Bẹ́ṣì tó gbàbọ̀dè fún wa kó rántí o ọjọ́ ìdájọ́ ń bọ̀. àlàyé fiẹ́lẹ́ àníde pé àníde pé àpèpè kọ́ ló kọ́ lásìkò yìí. Ah. ẹ mọ̀ nǹkan tèmi tiẹ̀ ń fi pé ṣẹ́rí bí ara aláyé ṣe máa yá gangan gangan èmi rò wẹ́ àká mójútó. mi ò ní parọ́ fún ẹ ara aláyé máa yá bóyá nǹkan kan tí mo fẹ́ kó wà lọ́kàn everybody wà ni pé bá a ṣe máa gba gáréèjì yẹn padà tára aláyé bá yá ń sìn wọ́n máa padà sórí ìrònú náà ni ìrònú yẹn náà ló tún máa máa ìsàn wá báyìí máa gba gáréèjì yẹn gangan ló yẹ kó wà lọ́kàn everybody ah bẹ́sì ah ó ṣe fọmọdé ó ṣe fàgbàlagbà náà ìbá rẹ ah nọmba one. ẹ wá o bọ èmi fi pé bóyá ká padà sí iṣẹ́ ẹ̀sẹ̀ àárọ̀ wa o mi ò gbọ́ àbí kí lẹ fi. kí ló sọ́ọ̀sì. kọ̀ọ̀kan láṣà ṣe kó torí pa àjọyàn aláyé ìsìn tó dẹ̀ sí àbí a máa padà náà ní kílẹ̀ fíù. láàkè kí ló ń ṣe ẹ. ok láti ibi tó ti ń wa mọ́tò sí ni wọ́n ti fi ẹ jẹ sẹ́kẹ́tìrì wọ́n á fẹ́ padà sídìí kó máa wọ́n tẹ́ pọ́ tí wọ́n ń deliver fọ́nà tó ti ń wa mọ́tò fún ìwé nínú on me, oh, mi ò tó jọ bí ìwìbò ṣokùnkùn ó ń bọ̀ wáyé ayé ọ̀ràn mi ò tó jọ bí ìwìbò ṣokùnkùn. mi láì gbogbo ilé tẹ́ ń ṣe ìrònú ò dá nǹkan ẹ̀rí chiama ẹ̀rẹ̀ kan tí dókítà sọ ọ́ wọ́n ní kẹ́ má máa ronú mọ́ torí condition health yín. sọ yìí ẹ ẹ tó kàn ló mọ ẹ tó kàn ẹ dé ó yàtọ̀ sí bó ṣe kàn ẹ mi nǹkan ti jú ni nǹkan tó ń banú èèyàn jẹ ni ọmọ tí mo train sẹ́kì mo kọ́ bó ṣe ń gbéṣẹ́ ń garage báyìí ló ṣe ń ṣe o báyìí ló ṣe ń sọ o ẹ tó máa bá sọ̀rọ̀ nílé ẹ ẹ tí mo kọ́ abc pé wọ́n ṣe ọ̀rọ̀ iṣẹ́ business garage yìí ẹ ni mo kọ́ kúdẹ̀lẹ́tì àkúdẹ̀lẹ́tì lásán yẹn tí mo kọ́ ló di pé wàá gba garage mọ̀ mi lọ́wọ́ ìtìjú ńlá ni àmọ́ finá sórí òrùlé sùn ní mi ìfura ó máa dùn yàn á dùn yàn àbùkù ńlá nìyẹn ẹ then gbogbo àwọn tó tún wá sọ pé àtógun bá ṣẹlẹ̀ ọmọ pọ́n àwọn tó máa farapa máa pọ̀ eh. láàmú láàmú àti ìmọ̀ gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá mo ti communicate pẹ̀lú àwọn guys eh. àmọ́ ah, àwọn tó ti lọlẹ̀ ti pọ̀ gan-an eh, àwọn kan ti wà lọ́sípítù àwọn kan ti kú àti ẹ̀wọ̀n bó bá ṣe máa sin wọ́n ló kù ń sìn. ó tó torí o jẹ́ ń ro ẹ̀ ń ro kò lè ṣe má rò ó ah, inú mi ò lè dùn kíkan jókòó ah, ìpadà sẹ́yìn nìyẹn. síbẹ̀ sí. bàbá kí ló kí lẹ sọ èmi mi ló wá jíṣẹ́ fún ewu bàbá tó wá sọ fún ọjọ́. bàbá àwọn tírélà tá a fi máa ń kó sìmẹ́ǹtì lọ sí site. kí ló ṣe sìmẹ́ǹtì ṣé sìmẹ́ǹtì nìkan ṣe dàbí tírélà ọbẹ̀ tó wà. everybody nìkan ṣe àti driver àti tírélà àti cement gbogbo ẹ̀. kàbúrú má ṣe kọ̀gùn sí mi o kí n má ṣe múlẹ̀ di àdánwò chairman chairman chairman ètò kìí sinna kí ló ń ṣẹlẹ̀ chairman. No. doctor. ẹ̀mí ilé parọ́ tán torí ọ̀rọ̀ à ń jọba àjọba yìí ó ti ń rú mi lójú bákan bákan olúwẹ̀ kàn náwó náwó ni mi ò rí kókó àwọn olóyè tó dẹ̀ ń fi mí lọ́kàn balẹ̀ tó jẹ́ pé tí n bá ti rí wọn máa máa ṣe dáadáa sí mi gbogbo ọ̀rọ̀ wọn ò tiẹ̀ wá yé mi mọ́. ọmọọba òun mi ní tán wọn ní tí ò bá nídìí obìnrin kan jẹ́ kú mọ́lú sórí ajá tó bá ń rí ni tẹ́lẹ̀ tó ń jó tó ń jùrù tó wá déédéé rí ni tó wá ń gbó lójijì má jẹ́ kí n tán definitely something is fishy. Oh, something is definitely. Come on, jẹ́ pé bóyá wọ́n ti ń your combo package. Look, lọ́kàn balẹ̀ lórí your ọba jíjẹ. bá <laughs> tiẹ̀ máa ń mẹ́nu lọ síbẹ̀ rárá fi ta ni lọ́kàn balẹ̀ ó mọ̀ pé ọ̀rọ̀ àjọba àjọba yìí hmm. ọ̀rọ̀ owó ni ẹ tó dẹ̀ sọ yìí ó tálíkà jù <laughs> kò lówó lọ́wọ́ kí ló fi kí ló fẹ́ fi ṣe. bọ́ má sọ bẹ́ẹ̀ o wọ́n ti sọ pé àwọn olóyè yẹn kàn ń gbowó lọ́wọ́ ẹ̀ tán dẹ̀ ń fi yẹn lọ́kàn balẹ̀ pé òun ló máa jọba tó dẹ̀ jẹ́ pé ń gbowó lọ́wọ́ ẹ̀ ó jẹ́ dẹjúlẹ̀ kó rí mú má fi iná sórí òrùlé sùn o. ṣó possible ṣá. o possible o possible o ọ̀rọ̀ dáadáa o possible o. ọ̀rọ̀ dẹ̀ ló tún sọ yìí o. dẹjúlẹ̀ kò tètè dẹjúlẹ̀ o bàbá máa bàbá yìí máa ṣe kà mọ́ wọn fọ̀rọ̀ bá ń ṣeré o. yẹ kó wà ń bẹ̀ ọmọ òṣè gan òṣè òṣè èèyàn ní ẹ̀nà ọlọ́run máa wọ̀ọ́rì máa wọ̀ọ́rì mo rí gbogbo iṣẹ́ tó ṣe ó wà ń bẹ̀ orí ẹ̀kọ́ wà á mẹ́rin tiẹ̀ ọlọ́bẹ̀ <laughs> jẹ́ kí n pè é padà jọ àbí kò pè mí bí abẹ́ thirty minutes. igwe. igwe wàá ṣe pọ̀ létí ẹ ni kì í ń ṣeré gbé <laughs> ni ọlọ igwe èṣe ọmọ ìyá mi ẹja ń múra lálẹ́ ẹja wà oyè ẹ yẹn ká tó bu nǹkan sórí aláyé àti ọ̀gá mi kúdé kúdé. kò sọ́mọ náà àràbà tuntun tí you know as ìrègò bàbá mi congrats bàbá mi congrats bàbá mi bàbá as i dey come so eh, bí mo ń wọlé bọ̀ lásán mo kàn lọ́n rí bọ̀bọ̀ kan ló lọ́n ṣe bákan bákan ni kọ́kọ́ lọ́n wò pé ṣubúde iṣó fẹ́ máa ṣe bákan bákan ni bàbá lọ́n fojú jọ ẹni tẹ́mi mọ̀ o àlàyé garawa tó ń tẹlifíṣìn yẹn lẹ́tí mọ̀ wọ́n máa ń ṣe nǹkan irọ́ ọmọ wa ni lóò ó wà lábẹ́jú òrùn mo wà wọn náà bu nǹkan jẹ ọmọ wa ni jẹ́ fún wọlé. ṣé pé kó wọlé lẹ́ẹ̀kan sí i ok now. àyínà nà <laughs> ọmọ ayé ọmọ ayé ìwà mítì kan ní jẹ́ ń pè é padà jọ ẹ jẹ́ ń pè é padà ọmọ não? ẹ. rà kó bẹ́ẹ̀ náà kúlẹ̀ lẹ́tì yẹ kó bẹ́ẹ̀ náà tàálẹ̀ o ọ̀gá tàálẹ̀ não ọmọ mi lọ́wọ́ ẹ o ọ̀gá nìyẹn tàálẹ̀ o. òṣìṣẹ́ gbàgbé ẹ̀ tí mo bẹ òṣìṣẹ́ gbàdúrà kọ́ wá yẹn mi ò kó fẹ́ kí n tẹ̀lé ẹnu ni pé yóò máa padà dọwọ́ rú orúkọ nà tán ni o. mi ò ga tán bá ti sọ fún fẹ́ dúró fẹ́ dúró tán ni apáná bí kan tán síbi kan straight ni mi ò ráyè. ìyẹn sọ́ra ẹni náà pa ọ̀ṣà ń pa o <laughs> òṣìṣẹ́ òṣìṣẹ́ àánú ah, o fún ètò yẹn lásán àánú abẹ wá bìkan tó ń máa gbowó eh, ẹ. ee ọ̀gá ó pọ̀ wúwẹ̀. o ti mọ wẹ́wẹ́ gbúdọ̀ bá gbà jẹun o ṣe nọ́mà ọlọ́run ọmọ ní ẹ ọmọ ní ẹ. àlàyé yan lẹ́yìn ìyá méjì mi wà ẹ̀kọ́ ń pariwo ibi tó kọ́ ń la ẹ̀sìn ni àwọn tó ń tú ẹ ló gbà pọ̀ kí mi gan-an mo ṣòro fún mi bọ̀kọ́ aláyè ò ṣúọ̀ rárá mi lè pa aláyè ò ṣúọ̀ ọkọ̀ máa ṣáyé máa gbọ́ mọ́ wájú. nana mú ni ẹni ta ní kó wá jẹun máa mú wa lọ́wọ́ dání. aláyé ó ṣàtìyẹ. o ti ṣe nọ́mà jù ṣé mo jẹ́ bẹ́ẹ̀ wá nǹkan kan. mo dúró tán o. Ah! ọmọ káṣírírí ò gara o ah, àwọn tó dẹ̀ wá ń ta yẹn náà báyìí lọ́wọ́ yìí ṣé mo tó máa ṣẹlẹ̀ fún mi láàkáǹtì rẹ̀ kí ṣe wọ́n ṣe. ara ẹ zenith mo ń lò two one seven nine six double three double eight. wá gara wa mi ti ṣe a. ọ̀gá mi ò tó alẹ́ o. gbogbo ìgbà alẹ́ o. ọmọ rà ta ya mo ń gbọ́. ìgbọ̀dọ̀ kan wò two one seven hmm. nine nine six double three double eight eh, zenith bank hmm. èmi gangan nìyẹn. àwọn èèyàn. Ismaila ni ìyá àti bàbá sọ yìí. èyí tó bá dáràn ni yóò ti yí ara yé. tọ́ba fi five hundred yìí wọ̀ ọ̀kan. ee kó lè rà. má fọ̀ má fọ̀. ọmọ ní kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ o ọmọ ní kú lójú ẹsẹ̀ o àní ọmọ owó kọ́mọ lójú ọwọ́. ẹ gbà wọn lè rà èmi náà wà bíi ọ̀rọ̀ wọn wà lẹ́yìn mi ẹ̀mí tí ẹ fẹ́ máa gbọ́ mi ìfẹ́ máa gbọ́ ara kò sí olóyè kankan lẹ́yìn mi pẹ̀lú bí mo ṣe ń wo gbogbo ẹ̀ ó dàbí pé ẹ̀yìn adé níyì ni gbogbo wọn wà. wọn ò sí lẹ́yìn adé níyì kábíyèsí èyí lè máa gbórí bàbá yín ẹnì kan kí pàtàkì lọ́wọ́ akitì a kì í gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ èyí lè máa jóye ẹ̀yìn lè máa débẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ lọ́ ń sọ lọ́tún ń sọ lọ́sìn náà rẹ̀ owó nìkan la kàn ń gbọ́ mo wá mo wá wíwá tẹ̀tú wà iná sí àti ìrọ̀ ni ẹ wá gbowó wá náà ni. ẹ má wọ ìkàgbé kẹ́tẹ́ ń bá délé máa sọ fún bàbá wọn máa pè yín ẹ gbogbo ẹ máa ṣètò yẹn má wọ ẹ̀yin lẹ máa débẹ̀ yẹn fọkàn yín balẹ̀ èmi fi dá yín lójú ni. wọn máa pè yín. wọn máa pè yín má wọrí. wọn á tún béèrè owó. ẹ̀yin ṣáà máa pè yín. tó ti pè yín wọn á ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. ẹ̀yin ṣáà máa wá fọkàn yín balẹ̀ oyè yín yẹ̀yìn lè máa débẹ̀. kábíyèsí kábíyèsí là ń gbọ́ àríṣẹ́ tẹ̀ ń ṣe. ọmọọba torí gbogbo nǹkan tẹ̀ sọ pátápátá ni mò ń gbọ́ ṣé mi sọ fún ẹ mo sọ fún ẹ pé àwọn pípì wọn kàn gbowó lọ́wọ́ ẹ lásán ni torí ọmọọba kejì yẹn òun gangan náà fẹ́ fi jọba ìwọ kàn kówó lẹ̀ ó ṣọ̀pọ̀ owó gan náà wá gbà yìí òun náà ṣe rán ọmọ olóyè wá pé kó wá tún wá tìbú ẹ lára as young to young now ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe jọ máa sọ wà tún kówó lẹ̀. àtìgbà tó tiẹ̀ àtìgbà tó tiẹ̀ ti sọ fún mi pé ah, kí n fojú sílẹ̀ tí mo ti ń fojú sílẹ̀ lèmi gan ti ń rí kó dàbí ẹni pé ẹ̀yìn ayẹyẹ adéníyì lọ wà. mo sọ náà. owó nìkan ni owó nìkan ni. ìwọlé tiẹ̀ ọkọ̀ ń pọ̀ ni wọ́n á di ti káàdì ìbọn náà ti tẹ̀ báyìí bọ̀ ọ́ àtàdé tó dẹ̀ máa jọba wọn tì mọ́ rẹ̀ di wo ọ̀rẹ́ má jẹ́ wá gọ́ra ẹ o lọ́rọ̀ dé dúró nǹkan tá a bá máa ṣe ní ká ṣe kò sówó mọ́. ó sì ń rú mi lójú ó sì ń rú mi lójú náà. kí ló wà ní eléyìí tó tún rú ẹ lójú eléyìí tó clear gàdàgbà gàdàgbà ló tún rú ẹ lójú ọ̀gbẹ́ni wa bíbí scope náà kàn mú wá kọkàn máa ń gbowó ibi tá a bá dé ṣíṣì ṣe ń gbáyín ó gbọ́dọ̀ fún wọn mọ́ kí ni mo sọ ṣe ń gbáyín ó gbọ́dọ̀ fún àwọn bíbí mọ́ wọ́n tún wá mú sí ẹ lórí ni wọ́n tún wá gbowó. jọ bí wípé ṣókùnkùn ó ń bọ̀ wáyé ayé. Anai, Beshi, Saliu, Beshi wa. Ara ń pé ápù kí ló ṣẹlẹ̀ aláyọ̀ omi rẹ̀ lójú yín kí ló ṣẹlẹ̀? Beshi tí wọ́n ọ̀gá ẹgbẹ́ mi débẹ̀ kí ló ṣe agbóhùn ṣòro èwe bàbá kí ló ṣẹlẹ̀ gbogbo ara yẹn gbé mi débẹ̀. Ah, ó bà mí ni ó bà mí ni hmm, kò yí sí kí wọ́n wà lókè báyìí tẹ́lẹ̀ kó wá di pé ó jákulẹ̀ tán pátá ah, eh, kò sí kó má gbomi lójú yàn kò sí bó ṣe lágbára tó á gbomi <laughs> hundred thousand máa wá èmi tí mo po ránṣẹ́ tẹ́lẹ̀. <laughs> ah ọ̀gá bẹ́ẹ̀ṣì bẹ́ẹ̀ṣì hánà tẹ̀lé mi kúrò ní gáràjì lásán ni láṣìgbọ́ ṣùgbọ́n gbogbo investment mi pátápátá gbogbo ẹ̀ àtòkèdélẹ̀ ó kàn wọlé lónìí tí kò yẹ kó wo ni pé kò ń ṣojú lásán ààrẹ rònà àbáyọ. Ah sórí bó ṣe ń lọ ẹ bó ṣe ń lọ ẹ ó máa dé stage kan jẹ́ pé ilé ìgan ata ni pé kí ayé máa bàjẹ́ ìrọ́kọ̀ ó sì máa ṣẹlẹ̀ nìyẹn kò wù mí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ṣe ń lọ nìyẹn sí i má di pé ìyá kan wà á ah! gbogbo ẹ̀ ti tán báyìí gbogbo ẹ̀ ti tán bẹ́ẹ̀ yẹn sí i ara ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ abánidárò wọn á kàn dàgbọ̀n sí kólóbó ni wọ́n á fìyàn lẹ̀. Ah, àbá o sincerely speaking àwa o kò sí bó ṣe lè yàtọ̀ kò síbi tá à ń lọ. ajé aláyọ̀gá mo dúró tán mi ò ga tán rárá ọlọ. lóye jésù kristi gan wà tó wà láyé àwọn tí ó jẹ́ disciple tó trust wọ́n dà wọ́n dà àkọ́kọ́ kọ lẹ́yìn ọmọkùnrin. Hmm tẹ́tírẹ́ ní tí ó ń sọ pé ah, bàbá mi lélẹ́yìí o mo fẹ́ bá òkú ẹ̀wọ̀ sàárì bàbá ní kàn tiẹ̀ sí wàá já ni kò ṣeé ṣe kò ṣeé ṣe tó bá délẹ̀ tán life must go on life must go on ẹ̀ ṣáà ní dúró tì ní pé eléyìí is a failure so kẹ́ ẹ̀ náà ah, wá kọ́tọ́ máa ṣe sí ọ. ọ̀rọ̀ bàbá kò lè rí bẹ́ẹ̀. alágbàdá lè lọ padà.

sọmọ òrìṣà wọ́n ní aṣọra nítorí èèwọ̀ ara rẹ̀ ìpín aláìṣẹbọ ìpín aláìfowóhùn ìdùbẹ́sù ó ṣéwu lọ́wọ́ ó ṣéwu lẹ́nu ẹ̀yin ò mọ̀ pé wọ́n àìmẹ̀wọ̀ ní ipò ṣẹ́kù lọ ó ṣeun lẹ́ òrìṣà. ifáyìí náà ti jẹ́wọ́ jẹ́wọ́ ni ẹ ti kọsẹ̀ látara obìnrin obìnrin. bẹ́ẹ̀ni. kọsẹ̀ báwo mi ò mi ò ń ṣe nǹkan tí ò dáa pẹ̀lú obìnrin máa ń tọ́jú wọn ni máa ń ṣòro fún wọn mi rò pé nǹkan kan lè ṣẹlẹ̀ tó máa jẹ́ pé láti ọ̀dọ̀ obìnrin ló máa ti wá. ifá ní ọmọbìnrin lóyún kan wà tẹ́ ẹ bá lájọṣepọ̀. olóyún. bẹ́ẹ̀ni àìmọye obìnrin tí èmi ti ní nǹkan papọ̀ pẹ̀lú ẹ̀ hmm. wọ́n wá lójoojúmọ́ wọ́n lọ mí mi lè rántí kankan nu ọmọ olóyún báwo. Hmm. ntàláì màkà fẹ́ ṣera ẹ̀ ló pọ̀ àfi kẹ́ ẹ lọ tẹra inú dáadáa kẹ́ ẹ lọ rántí ọmọ obìnrin tẹ́ ẹ bá lájọṣepọ̀ pẹ̀lú oyún nú bí pẹ́kẹ́dẹ́ ògbìnà. oyin tèmi tó pẹ́ tèmi tó pẹ́ báwo ló ṣe ń ṣe báyìí náà nǹkan tí mo fẹ́ tó bá lè ṣe fún mi gbogbo òkè ìṣòro ẹ̀ máa sọ di pẹ̀tẹ́lẹ̀ àmọ́ ẹ sọ fún ẹ mo tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ́yọ̀ kó mọ̀ ọ̀dà mi lóhùn lásán bọ́ mo pé mo ti wà ní ọkọ báyìí kan help ni ah, help ẹ ni mo need gbogbo tó ń sọ yìí ó ti kọjá. báwo. ó ti kọjá náà. Ah, àgbẹ̀yà tó wà ní ọkọ tó à ń múra gàdágbé ló ṣe ó mọ bó ṣe ń lọ náà sọ̀rọ̀ járe. bẹ́sẹ̀ eh. oyún wà nù mí. ó <laughs> yẹ wá sọ nìyẹn jàre gbogbo ẹ̀ rẹ̀ kò sí ọkọ ń bẹ̀ fòyìnbó lòdì ìwọ báwo bẹ́ẹ̀ ṣe oyún wà nù mí a lè ṣe nǹkan kan help me. tó bá fẹ́ help mi ó fẹ́ help me help me mo ti lóyún ṣé kí wọ́n á máa lọ ṣe gbogbo yẹn pẹ̀lú oyún ni. kò sí nǹkan tó fi ń ṣe yàn kò sí nǹkan tó fi ń ṣe yàn aṣọ orí oyún mo fẹ́ lọ ni màá lọ látẹ̀gbẹ́ àbí kí n lọ látẹ̀yìn. ẹgbẹ́ ń bọ̀. ẹgbẹ́ ni ṣèbí kó ti wọlé ni kò síbi tá a lè gbà wọlé ó yẹ kó a lè <laughs> gbẹ̀gbẹ́. ẹ wàá. <laughs> Ah, má jẹ̀yìn má àkójá nà yàwó lé ah, ah, mi lè máa understand yàwó lé mi nínà. ìyàwó lé lẹ́yìn ìgbàgbé àwọn oníṣòwò fi yálẹ̀ jàre wò ó dáná. lẹ́yìn tá a sọ̀rọ̀ tán eh, ibi àti ara alájọṣepọ̀ òun dẹ̀ tán mi yìí láti gbà ẹ̀ mọ́. ẹ sì mọ̀ pé lóyún mọ́ pẹ̀lú lóyún tọkọ rẹ̀ fún un. Eh, ṣé mo gbogbo táyà tèmi àtẹ̀tì mọ́ra ó ti pẹ́ ti máa ń ba sọ́ báyìí á máa yí mi sọ́tún yí mi sósì ni tó wá dé pẹ̀lú ọ̀rọ̀ pé òun ní ìdòwò mo wá wò pé ah, opportunity lélẹ́yìí o ní kí tiẹ̀ kan tiẹ̀ kan ṣe kan tó wù mí ṣe mo rò pé àwàdà ló ń bá mi ṣe pé òun lóyún yẹn pé ó tún máa lọ́gbọ́n fún mi náà ni bàtí mo débẹ̀ tí mo dẹ̀ rí pé lóòótọ́ ó lóyún mo tún wò pé àyẹ̀wò ah, burú èèyàn ti try olóyún wò for the first time torí kò sí ìgbọ̀n táwọn ti try ah. a ti gba arọ o a ti fọ lẹ́nu abuké o a ti fọ lẹ́nu àfi o a ti fọ lẹ́nu kò sí ìrara gan fọ tó máa jókòó sókè tó yẹ pé mo ṣe ṣe dáadáa. kò síbi tọ́wọ́ jẹ irin yóò tí ì dé. kéde máa wò kéde máa wò bóyá eré mi ní ẹ ẹ̀kọ́ tó bá máa pààyàn gbà mí ó máa ń dùn o hmm. aboyún dùn mọ́ mi ní ẹ ọ̀tún mo rò pé màá kọ́ntínú ibẹ̀ o hmm. àṣé wàhálà mi kúra mi sí ẹ sàbá lẹ́yìn lẹ́yìn. ha ha wàhálà wà nìyà mi. ha ha ha ẹnikẹ́ni mo ṣe ha. ẹ pórí. bí n bá ṣẹlẹ̀ kẹta ó bọ́yẹ́ rẹ̀ nù. ikú ń jọ̀kẹ̀dẹ̀ ó rẹ̀ dí kó máa pọ́n tọ́dún ní ipa ni. ẹ wo àfi kẹ́ ẹ wá ọmọbìnrin tó lóyún tẹ́ ẹ bá lájọṣepọ̀ yìí òun ni ó bá yín wẹ̀ orí yín sọ́dọ̀ àwọn ìrìnmọ̀gún ó bá ti wẹ̀ tán àníṣe bá tán. aládé aládé mi ò mọ bí tó gbé mọ́ mi ò mọ látijọ́ yẹn àti ẹ̀ríra wa mọ́ kò yé mi. Hmm. ẹ wo ẹ má jẹ́ tàn yín o bẹ́ẹ̀ bá ti lè rí bẹ́ẹ̀ bá ti lè rí àbákú báyìí láṣọ àwo. àbákú kò ní sábà kú lọ nothing will bákú torí máa wá kàn kó wà lófurufú máa wá jáde kó wà lóko rẹ̀ máa wá jáde ṣèbí mi ni <laughs> ṣé òun nìkan náà lèkó ti tán kí n fọ ogún fọrí mi. òun nìkan ni máa wá jáde. bẹ́ẹ̀ bá ti lé bá ti fọrí yín báyìí ó ti tán. mo dé tán mo dé tán. kò mọ̀ pọ́ńtọ́dún pa ni kò mọ̀ pọ́ńtọ́dún pa nìyàn ikú ń jọ gẹdẹ ń rẹ̀ díọ̀ kò mọ̀mọ́ pọ́ńtọ́dún ń pa ni. ẹ wo wo wo mi ṣe mi ṣe ń dé ọ́fíìsì báyìí ẹ fún mi wọn bá ṣẹ́jú díẹ̀ fún mi ṣẹ́jú díẹ̀ jẹ́ jẹ́ ṣẹ́tù náà kí n pè é. mítìn pọ̀ lọ́rùn mi fún mi pé mi bíi twelve ẹ̀ mi bíi twelve yẹn ẹ̀ ẹ ṣe ọmọ àwọn olóòtú béèrè mi. bàbá èrò pọ̀ ní reception yẹn o mo kàn ní kẹ́ gba ẹ̀yìn yẹn wọlé ni because tí bá ní kẹ́ gba wájú yẹn ẹ̀ létí ìwọlé ó yà pa gan bàbá. wọn ní iye wà wọn a máa wá àwa lọ máa máa bá àwa bùjẹbùdà lówó tí ó pọ̀ tí ó tán àwa máa rọ́wọ́ yọ ní gbogbo ọjọ́ ayé máa ń já èèyàn bá ń jẹ èèyàn tó rùn yọ àwọn máa rọ́wọ́ yọ fún wọn ni àwọn ni máa lọ́ọ́ tiẹ̀ báyìí kọ́ ọ̀nà kí mo ti dé o ẹ̀ máa tán kámẹ́rà àti orí àwọn mi. wá agara wa kí ló ṣẹlẹ̀. aláì mo ní pé nígbà tí mi rọ́wọ́ yín. ó dẹ́ fi ara mi kí ló dé. aláì mo ò tírẹ́tì yín mo kàn ní pé ìwò náà ni pé. gbàgbé bọ́lẹ̀ ẹ̀mí ọmọ tó jẹ́ ni o yẹ para fún ẹ gan ni o ọmọ tó jẹ́ ni o. ẹ bóyá kó wá rí mi àbí kò pè mí bí fọ́ọ̀ tó kó jẹ́ ó ga oṣù ọjọ́ akúnà òwe yan ní ẹ ọlọ́yẹ pọ̀ ìdáyà dúpẹ́ pa báyìí báyìí bí ṣe ń dọ́fíìsì ni mítí kan ìyá pa pé kí tiẹ̀ ṣe díẹ̀ bẹ́ẹ̀ ká tó tó òkè tó nílẹ̀ yẹn jẹ́ pa fíìsì jẹ́ pa fíìsì má bẹ̀rẹ̀ wáyé. jọ bí wípé ó ṣokùnkùn ó ń bọ̀ wáyé ayé rárá mi yẹ tó jọ bí wípé ó ṣokùnkùn ó ń bọ̀ wáyé ayé. ok eh. ẹ̀yin ni ẹ wá ṣàlàmì lọ́sàn-án àbí kẹ́ lè mọ gbogbo bí tẹ́ ẹ máa wọ̀ lẹ́yìn òru àṣírí yín ti tú ṣe rí àdúgbò yìí wọ́n ń já ṣọ́ọ̀bù bí olórí burúkú ni ẹ fẹ́ sọ mí di olórí burúkú bí tẹ́ ẹ sọ àwọn yẹn di olórí burúkú ẹ fẹ́ lé mi padà sílé kò lè work ẹ wò ọmọlúwàbí làjọ ń ṣe fúnra wa ẹ rọra dìde lẹ́rọ̀ kẹra máa lọ ẹ jọ torí Ọlọ́run kí n tó pariwo lé yín lórí. kí mo kàn wá jókòó mo ń lọ ó rẹ̀ ni mo kàn jókòó ni ibẹ̀ ò ṣáà ṣì tẹ̀lé. ok ẹ kàn jókòó ṣé iwájú ilé yín lélẹ̀ ah, ah. iwájú ṣọ́ọ̀bù tèmi lélẹ̀ ẹ̀ dẹ̀ má pa òkúta sí ọjà mi láàárọ̀ kùtùkùtù so ẹ rà dìde kí n tó pe àwọn aládùúgbò lẹ́yìn lórí ó lè ń jà aládùúgbò wọn máa ẹwò wọn máa tẹ̀kẹ̀ pásánà ni o ẹ ètè dìde lẹ́rọ̀ báyìí. tẹ̀kẹ̀ yìí sí. aládùúgbò ó yá ẹ ah, jọ ẹ máa lọ kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ bọjà jẹ fún mi. Balikis o mọ máa tó lọ yẹn ni. máa tó lọ mi ì mọ wọn. o mọ bẹ́sì o mọ bẹ́sì. omi pé bẹ́sì shaman shaman garage. ẹ nà. òun nìyẹn. kí ló ṣẹlẹ̀ sí àwọn tó máa ń tẹ̀lé lẹ́yìn yẹn tó máa ń àwọn dà mọ́tò dà. àjálù ni o àjálù bá àwọn gan ni o ìyá yẹn bá wọn látọjú pálí báyìí ni. omi nẹ. ní ìṣeré o ọlọ́ọ̀sẹ̀ bẹ́sì ló kọjá yẹn so tiẹ̀ ti bàbá yẹn ah. kí tiẹ̀ ló wá kàn mí gan sẹ̀ kò sí nǹkan tó kàn mí tèmi mo ti lé mo ti lé nìyẹn ṣóun ló gba ṣọ́ọ̀bù fún mi ah. ọ̀gbẹ́ni wo tí n ṣí ṣọ́ọ̀bù àárọ̀ lọ́jà. ọmọ bàbá wọ̀ rí wọ́n wọ̀ rí filẹ̀ filẹ̀. kí ẹ bá nídìí ẹni jẹ́ ọ̀dà tí. mi ò ní ẹ̀dẹ̀ ní wa alfa iye èrò pọ̀ lọ bí sọ̀hún yẹn mi ní kó wá dúró sí dídì yẹn ọ̀dọ̀ gara wa. aláyé mi lè parọ́ fún yín mi ò láì bó ṣe ń lọ rárá but they promise mi kọ́ lélẹ̀ náà inú kọ́tà yẹn sọ pé pé deposit yìí náà ah, èmi náà mo betray èèyàn kan ni mo betray bẹ́ẹ̀ ṣì ni náà ọ̀rọ̀ mi lè parọ́ fún yín mi gan tó àbítray mi wá yìí. wá gara wa mi láìkí ẹ kí ló jẹ́ kó ti wà betrayed àwọn ah, máa sọ̀rọ̀ báyẹn ta ló betray ẹ káyìn náà Ah, wá àwọn tó sọ yẹn pọ̀ to tó ni ó yẹ kí change ẹ fún ẹ gidi gan ni ò ní láìkí rárá lẹ́nà bí ìtúrẹ̀ káìnà nínú ayé side life gẹ́gẹ́ tí mo ní kò wá ẹ tó mọ̀ pé tí n to. fọpọlọ tó wọ́n bá dàpá ti rìn yẹn sílẹ̀ tẹ́lẹ̀ mẹ́ni pé plan work ni ó yẹ wàhálà ibi tẹ́ni kì í ibi tẹ́ni máa wà ẹ̀ mo ti báyọ̀ bẹ́ẹ̀ náà mo débẹ̀ mo ti báyọ̀ bẹ́ẹ̀. ẹ ọ máa báyọ̀ bẹ́ẹ̀ kò lè gbófo ó gbúdọ̀ báyọ̀ bẹ́ẹ̀ ah, afẹ́fẹ́ ò lè ṣèlú ọ máa báyọ̀ bẹ́ẹ̀ nǹkan tí mo kàn fẹ́ kó yé ẹni wípé Eh, bóyá bẹ́ẹ̀ nǹkan ló kọ́ ni máa wà bóyá oríta tó ń san owó nọ́mbà tó ń san jù bẹ́ẹ̀ lóyún máa fi ẹ́ sí oyè ẹ̀ ní ẹ̀sẹ̀ wọ́ bí ni jẹ́ kí wọ́n bó ṣe ń lọ lọ́tún lọ òkè tí wọ́n sáré fi ẹ́ sí bẹ̀rẹ̀ sí kí lọ́ọ́ kí bẹ́ẹ̀ sì máa rò kí ah, àjọ ọmọ wọn ni oyè ẹ̀gí máa ń dì ní oyè ẹ̀ náà pẹ̀lú àtòrí ọ̀wọ́ ló ń bì tó ló ń bì tó ní láìpẹ́ ọ̀. pípẹ́ ni àlàyé rẹ̀ ti pípẹ́ wọn mọ́kàn. bọ́lẹ̀ bẹ́ẹ̀ kí ló dé àwa garawa ah. àwọn àṣebáyẹn ní kò ṣe lálejò ní òmù kan ṣé àwa torí kí ni. bàbá ilé kan mo bá wa ọ̀rẹ́ ń jó mi lọ́kàn. garawa pòǹgbẹ ó mú òmù yàn ní pé kò má gbà kótó fẹ́ ojú tó pọ̀ láì ti sìgá o. kò sí bẹ́ẹ̀ yẹn fẹ́ stọ̀n tó lè fi ṣínà tí mọ́tò wọ́n dẹ̀ ń bá ẹ̀sọ́ ní àlejò kó mú kan kó wa òkè ọ̀fun mi gbà díẹ̀ kí mi tòwé yẹn kó fi lè lọ bí yẹ kó lọ ọwọ́ kan ló máa wọlé síbẹ̀ wọ́n ló la yí náà yẹ kó ti tẹ aṣọ gan kó ti tẹ orúkọ kó ti tẹ kó gbàgbé ẹ má wọrí má wọrí sẹ má wọrí jọ ẹ ló ìlú agogo èèyàn yẹn. Kàbúrú má ṣe kọgùn mi o. láìpẹ́ kò yé yín dáadáa ẹni tí mò ń gbìyànjú àti ṣàpèjúwe it's not what you are saying ẹni ẹ dàbí ó báyìí bíi ti yín gangan gangan ó wá ní ó ga òun ga yín lọ díẹ̀ o ó ga yín lọ díẹ̀ dúdú. Tèmítọ́pẹ́ lorúkọ ẹ̀. mo ti mẹ́ta ẹ̀ sọ bọ́ wọ́n ti kó kúrò níbi ìbàdí pé àwọn àtọkọ wọn gan ni. èmi gan mọ̀ mo gbọ́ pé wọ́n ti kó eh, kúrò eh, eh. ṣùgbọ́n mo kàn wò pé at least ó yẹ kí èèyàn kan wà níbi tó tiẹ̀ máa mọ àdúgbò tán kó lọ àbí ilé tán kó lọ. Mm-hmm. àmọ́ mi jiyàn tẹ bá rí mọ́mì wọn o wọ́n mọ màmọ́ ibi tó lọ ibi tán wà ẹni ibi tán bá wà ń sìn kò ṣàpọ̀ síbi kan máa mọ̀ bẹ̀. ẹ bọ́ mi mọ tí mọ́mì wọn ń gbé. ah mọ́mì wọn mọ́mì wọn ok ok mi ò mọ ibi tó wà lóòótọ́ o but ó léyìn ọ̀kan tí mo lè pè tó máa jẹ́ kí n mọ location mọ́ mi wọn so bí àtàbá dọ̀dọ̀ mọ́ mi wọn ẹ máa mọ̀ ẹ̀yìn dúró dè mí mo ń bọ̀. lérò pé bẹ́ẹ̀ rán gbé tẹ́lẹ̀ kò ní ìgbé sí i. wọ́n dúró o. irú báyìí torí ọlọ́run mi ò rí mo ti wá káàkiri lọ sílé ẹ̀ wọ́n ní kò gbé bẹ̀ mọ́ ẹnìkan tó ju ibì kan fún mi mo débẹ̀ náà kọ̀ náà ló já sí kò yé mi. ẹ kí wàá ń tèmi hmm. mo ní ká ẹ lọ wáyàn wá ẹ sì rí inú ẹ kọ́kọ́ kọ́ kíkà fílẹ̀ bẹ́ẹ̀. ní a lè fílẹ̀ bẹ́ẹ̀ a kò lè máa rìn lè máa lọ báyìí èmi kàn wò pé ó yẹ kí ọ̀nà àbáyọ mi tún wà bẹ́ẹ̀ ṣe máa ń sọ àwọn kan máa pa òde àtúnṣe bẹ́ẹ̀ ṣe máa ń pòwe yẹn. kápáwódà kátàwó ṣe. kátàwó ṣe ẹ ti géètì ẹ ń sọ. kí n sọra mi dóbin. mi ò sọ pé ẹ mi ò sọ pé ẹkọ tí mò sọ ni pé ìgbà tí ò sí ọ̀nà yẹn káwábì míì ọ̀rẹ́ mọ̀ pé ọ̀rọ̀ bá kàn kí tó kàn án lẹ̀ ó tún níbi tí. àgbéká. géètì ẹ géètì ah, ah. ẹ ẹ wo bẹ ṣe lè wá nǹkan mi ṣe tó ní mo mọ̀ pé ó wà lọ́wọ́ yìí bá ti da falẹ̀ á fún ní alternative àbí mi lè rí mi ò rí mọ́nì yẹn kò mi mọ́ mi fẹ́ rí. ó dà ọ̀rẹ́ ló wà báyìí ó ti kú wá kúrò ní ọ̀tá báyìí. ṣé ẹ mọwọ́ sísì ayé àtijọ́ tí wọ́n ná láyé àtijọ́. ẹ wo bẹ́ẹ̀ ni kí ló wá wá. ǹjẹ́ ẹ mọ mi èmi ewúrẹ́. èmi mm. èmi náà ìgbẹ́ àbíkẹ́ tẹ́ ẹ bá rí níbi tẹ́wúrẹ́ ti ń ṣú báyìí ẹ máa kà á ni ẹ máa kà á ẹ sì máa pè lówó ẹ rí pépà ńlẹ̀ báyìí owó lẹ́ pè àìfàìmọ̀ kẹ́ ẹ má kì í sísìkú àtijọ́ ní ìtẹ́ kù sí. ọ̀nà àbáyọ ni. nígẹ́ wọn kà mí sọ́nà àbáyọ wá nìyẹn báyìí bàbá ẹwẹ má lọ o guy guy nigga ah wàhálà dé. by the time tí bá máa fi parí pẹ̀lú kínní and you are not done. Okay. ẹsẹ̀ o who is that. get ready to stop. No, sir. Am I asking you? I'm not asking you. I'm telling you to get ready to stop. Me ò bí yín. Ìwọ tó ń súnfẹ́ yẹn wàá súnfẹ́ àgàn yẹn o. Mọ́ra sẹ́. Who said I'm obstructing Hey! I'm still there. Excuse me, sir. Sir, I can't find my Bible. Mi ò rí Bible I don't understand. Sir. I know who steal it. Hey, hey, Abi. Quiet! Kí ni problem yìí? Ìwọ ń wá bírò. Ìwọ you know who steal it. It's you know who stole it. I know who stole it. Who stole it? Hey. Èwo ni a? Hey. Hey. Ó lè lọ́wọ́ yìí. Hey! It's okay. It's okay. Oh, oh ẹ wò ó ṣebí mi fún wọn class work ni ṣàdédé mo gbọ́ tẹ́lẹ̀ sọ pé òun wá báírò eléyìí dẹ́tù sọ ó tiẹ̀ kọ́kọ́ i know we steal it mo bá kọ̀ rẹ̀ tẹ́ pé we stole it ló bá ní pé adéyẹmí ọmọọba òun ló mú báírò. èwo prince. no cause for alarm. jíde ìwọ search wo hello tó bá fi lè rí báírò yẹn má wọrí jẹ́ kó search tó bá fi lè rí báírò yẹn. ẹ wò dáadáa o. kò lè mú báírò. ìyàwó lè wá how much you spend you know what wọ́n máa tẹ̀lé mi dé ọ̀dọ̀ principals mr ọ̀tẹ́dọ́lá wọ́n máa bá ṣe ẹ̀ lọ. ee ee o tó o tó tẹ bá tí that's okay that's okay that is okay tí yín bẹ lára yín that is okay tí bá tún gbọ́ tẹ́nibọ̀dì sọ fẹ́ẹ́. Hey, you, stand up, raise up your hand and close your eyes. Ọ̀ràn mi ò tó jọ bí ìwò ṣó. Hi. Ó ń bọ̀ wáyé ayé. Déyẹ̀mí, why are you here all alone? Mo notice pé wọ́n ti wá gbé àwọn àbúrò ẹ̀. Kí ló dé tó lọ́lé? Let's go home now. Clayton sọ̀rọ̀ báyìí náà. Òun náà ṣàwọn àánú kíláàsì lẹ́ǹkan ó dẹ̀ fi tí gbọ́ nǹkan tó sọnù class ìtìjú ìti pọ̀jù fẹ́mi o ìtìjú ìti pọ̀jù mi tẹ̀lé lọ́lé kí ẹ wà báyìí. kò yé mi dé ẹ̀mí ṣe bọ́kùnrin ni ẹ mo dẹ̀ mọ̀ wípé kò sí ogun kan tó le lele tí agbára ọlọ́run ò lè ká kò sí nǹkan tàdúrà ò lè yanjú you can't be stranded here let's go home àbígbà wo ló fẹ́ jókòó sí ìbàdí let's go home. wọ́n mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀. alaye anini yìí rè anini mo ti sọ nǹkan máa ti dá àwọn kan lówó lẹ́nu àwọn kan á ti sunkún torí ẹ lẹ́nu àníní èyí tó tó jókòó sí inú skul àbó tí fẹ́ jí nǹkan ni pẹ̀lú pé ọkọ tẹ́ ẹ jí kò tẹ́ ẹ lọ́rùn ẹ wá dọ́gba ẹ jí skul ẹ báàgì tí bàbá àwọn náà tẹ́ bá jí skul tẹ́ ẹ máa sọ sẹ́yìn báàgì ó lè kò lè kán lára ẹ̀. pẹ̀lẹ́. dúró dé mi jẹ́ kí n wá. oyè bùsì wà. rárá mi yóò tó jọ bí wíwò ṣó òǹkùn ó ń bọ̀ wáyé. Of course. Olórí. All right, darling. Be a good girl. Don't want to care. Ah, you have to go. Eh? Jọ ni gbogbo wàhálà tèmi àti bàbá yín yin kì í ṣe bí torí tiyín ni. Ah, ọkọ mi, o ní láti kàwé o. Ìwé la fi ń dẹni gíga o. Okay? Gbogbo nǹkan to bá gbà, òun la máa fún. O ní láti kàwé kó ṣoríire láyé ṣó ti gbọ́ oyoyoyoyo go go go go don't worry i will do that for you okay baby. Bye -bye bye. ìjẹ̀bú ìjẹ̀bú jẹ́ kó rí ẹ pé o jẹ́ kí orí ẹ pé gidi gan o èyí tí ajá fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré olówó fi ń gé jẹ o tó bá ti tó fà pé mò ń bá ẹ ṣeré jù nínú ilé yín o ìyẹn wá túmọ̀ sí pé kò bẹ̀rẹ̀ sí máa ṣe ránu pẹ̀lú mi gbogbo ìrìnkúrìn tó máa rìn gbogbo ìpátápátá mò ń gbọ́ sórí bó ṣe ń lọ yìí ilé tó ń gbé àwọn ọmọ mi lọ òun ni kó máa gbé wọn lọ direct má gbé wọn ja ibikíbi o ṣé o sì gbọ́. ẹ jẹ́ bẹ́ẹ̀ bínú mà ṣé mo sọ fọ kí n lọ kí n bá ń padà bọ̀ ẹ sọ wọ́n kí n yà náà dọ àwọn rèmítà àbáyà ìyá wọn ẹwà ẹwà mi dé. ó yẹ yẹ yẹ yẹ tó bá ti kúrò ní skul wọn bá mi yà ní um, ẹwà mi dé empire ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ti ti máa ra àwọn àbáyà yìí kó o bá mi sọ fún pé àwọn aṣọ tí mo pick lórí péèjì wọn yẹn kàn bá mi kó fún ẹ but tó bá ti dọ̀hún ṣe fídíò kọ̀ pẹ̀lú mi kí n lè rí gbogbo ẹ̀ dáadáa. ẹ mm. má dẹ̀ gbàgbé àwọn àbàyà rẹ̀ máa ń wọ̀ náà fi yẹn rẹ̀ máa ń jẹ́ kí kábíyèsí. kí la wá fẹ́ ṣe èmi kan lára ẹ̀ náà la kú. <laughs> Eh, àbàyà ìwà mi dé. ṣé ó yá ẹ má pẹ́ o. èmi náà rí owó advert kí n máa gbà. má pẹ́ má pẹ́ má pẹ́ o. yes ma. siri bye bye darling. ọmọ ẹsẹ̀ o kò mà ní kú ẹsẹ̀ o àní ọmọ owó kàmáníkù lójú àwọn ààyè. ìwọ ọ̀dà tíkẹ́ẹ̀tì. yes ma eh, ó yẹ kí èmi náà tẹ̀lé wọn ni ma. ó yẹ kó tẹ̀ láwọn ò jàre o ẹ́ jọ ti advice ẹ kó máa lọ sí ọ̀nà ṣé bó ṣe wà yìí o lérò pé o lè ní láyé no ṣé o believe pé tó bá kàwé títí títí títí bóyá ìwọ náà o lè padà di ọlọ́lá àbò o lè ṣoríire lọ́jọ́ kan ṣé o mọ̀ pé orí burúkú lórí tó gbé wáyé ni orí ìṣẹ́ orí ìyà òun ló gbé wáyé kò sí bó o ṣe lè kàwé títí títí títí tó o máa padà ṣòfò gbẹ̀yìn ayé ẹ ni so kò yẹ dààmú mọ́ kò yẹ wẹ̀sì owó ọkọ mi mọ́ ah me looking at you gan èèyàn máa ti mọ̀ yìí pé o ò lè ní lárí láyé o fẹ́ lọ máa kàwé o fẹ́ lọ máa darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́lá àwọn ọmọ ọlọ́lá àwọn ọmọ tèmi àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ olóríire o fẹ́ lọ kó òórùn kó lọ kó bá àwọn ọmọ mi nínú mọ́tò àbí ṣebí gbogbo ara ẹ ló yìí bí òbúkọ yìí o máa fi yẹn o máa fi wọnú mọ́tò pẹ̀lú àwọn ọmọ mi o fẹ́ o fẹ́ stain àwọn ọmọ fún mi àbí o fẹ́ kó òórùn àwọn ọmọ mi really ẹ eh? ibo ló ti wá ganan àbọ̀ ah, èmi kọ́ ni mo bá ti já o èmi dẹ̀ kọ́ ni mo ní kí ìyá ẹ̀ ṣọ́kú èmi kọ́ ni mo pààyà mi ò mọ̀ ẹ́rí mi ò dẹ̀ mọ̀ yá ẹ̀rí ṣọtí gbọ́ mọ̀ wá ní àwọn ọmọ tèmi lára ní bíbá yìí ah tí o bá wọ òdẹ̀ wá òdẹ̀ gbé kẹ̀kẹ́ mọ́ rọ́ọ̀kọ́ máa lọ skul òun lọ sí skul ṣé irú ẹ̀ náà wá lọ́rùn rẹ̀ ṣó lóoru bíi tiẹ̀ náà wá lọ́rùn ṣó ní ìtọ̀tí bíi tiẹ̀ náà wá lọ́rùn rẹ̀ ẹ́ ṣó bùkọ́ bíi tiẹ̀ ni wọ́n ń pè ní skul ni. wo tó bá mọ̀ yìí pé o fẹ́ lọ kàwé abẹ́tà kò tètè mú ẹsẹ̀ kó máa fi rìn lọ sí skul àwọn ọmọ tèmi ti lọ ò lè kó òórùn wọnú mọ́tò pẹ̀lú àwọn ọmọ mi. ó jìnnà màá mi ò lè fẹsẹ̀ rìn lọ. àbọ̀ dẹ̀ lélẹ̀ mi ó jìnnà ó náà òṣè òde wa jẹ́ kí n gbé ẹrù kí tiẹ̀ ni mò ń tẹ̀ ẹ́ àdánà ẹ́ lọ́mọdà kọ́ máa ṣọ́kọ́ mẹ́ẹ̀ gbé gbé gbé àpòdò ọ̀tọ̀ àpòdò ọ̀tọ̀ gbé wọ́n ẹ̀ bọ́sibí bọ́sibí àpò burúkú gbé wá gbá ò síwèé fún ẹ lẹ́nu yìí lọ mú àdá kó ṣọ́ gbogbo kó bẹ̀rẹ̀ kó ṣọ́ gbogbo ẹ̀ kó mọ́ tẹ́rí tẹ́rí. òpònú irú ẹ̀ náà náà wá ní skul mi ò mọ̀ bóyá assurance wà pé tó bá kàwé náà ó máa ní láárí. kóró gbogbo kó kó mọ́ o. ọ̀ràn mi ò tó jọ bí wípé ó ṣokùn déédéé ẹ̀dá bá ń ṣe náà yé ẹ jẹ́ ká máa ṣe kinní ká máa fi àyè ọ̀pọ̀ sílẹ̀. bẹ́ẹ̀ni. déédéé irun ẹ̀dá bá ti sọ fún ọ òkè déédéé ìgbà rẹ̀ ẹ̀dá bá ti jí lówùrọ̀ hmm. ẹ jẹ́ ká máa fi àyè ọ̀pọ̀ lẹ̀ ẹ jù lọ́wọ́ ká bá jí ká máa ṣe kiri ká máa tẹ̀ fóònù ká máa ṣe déédéé náà nítorí lọ́wọ́ ibi ọlọ́run dá wa sí àyè ọ̀pọ̀ yọ hmm. Hmm. onídùúró òdùúró rẹ ní solicitor wa níbẹ̀ doctor ó ṣe kiri ó ní bẹ́ẹ̀ àyè ọ̀pọ̀ tẹ̀ ni ó ṣe kiri ó yọ ó yọ ó yọ láàárọ̀ ìbí mi ṣe ń lọ kí n gbé àwọn ọmọ yẹn lọ mm. mo á ó sọ fún as a intelligent person mm-hmm. kí n fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ wò mo dẹ́ ṣe kiri mo ta sí ẹni rẹ̀ wà ní mọ́tò. ìyẹn Fọláṣadé. Fọláṣadé yóò Fọláṣadé bí wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ Adéyẹmí mo mọ̀ dájúdájú Ṣọ̀fọ̀ Adéyẹmí ẹ̀ ń sọ ọmọ nílé ẹ̀ ń sọ ọmọ ó dá mi lójú Ṣọ̀fọ̀. as ọ̀jọ̀gbọ́n tó jẹ́ mm. Mm-hmm. Mm. kí ló wá sọ. mo dẹ́ jẹ́ kọ́mọ Ṣọ̀fọ̀ yóò má ikí má ṣe à ikí mi dá padà ikí mi get out irú ọ̀rọ̀ kí máa ya ọmọ sọ́tọ̀ o ọmọ ọ̀ṣẹ́ ọmọ kí ni ọkàn agbádá mi àárẹ̀ ìwọ̀n ojú ẹ̀ ní rí káàdẹ mọ̀ wọ́n á fi ọ̀rọ̀ sínú. irọ́ ni irọ́ ni ọmọ yàtọ̀ sọmọ Fọláṣadégun ò lè sọ bẹ́ẹ̀ yẹn sórí nǹkan tẹ́mi kàn rí nínú ọ̀rọ̀ Adéyẹmí àti mm. kábíyèsí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ojú ọmọ ti pọ́n kábíyèsí rẹ̀. Mm, mm gbà. sori ngbà tí ẹ eh, ó kéré gan-an hmm. gbé kílẹ̀ ẹ nígbà yà á èmi ìbùdó pé tí n bá ti rí nǹkan báyìí máa ti mọ ibi tó ń lọ hmm. pẹ̀lẹ́ àbúrò ọ̀rẹ́ sàn sori ngbà tí ojú ọmọ pọ́n kábíyèsí dé lẹ́bù kan hmm. kí fọ́sọ̀ àìfọwọ́yẹ́ tó lọ síbi tí wọ́n lọ. àgbà ń lè mo ye ń wo Adéyẹmí yẹn is one of addendum or miscellaneous ọmọ. wọn kọ́ sọ fún ẹgbẹ́ àjàrà ńlá. Mhm. Hmm. wọ́n lọ adopt ẹ̀ wá ni wọ́n lọ mu wá ni so kò ń sọmọ kan bí alára. wọ́n dájú sọ kí àwọn kan ti ń pè eh, evangelist eh, eh, lọ́wọ́ Christ Christ o ti jẹ́ kan gbé wọ́n á fẹ́ gbé lọ fún àwọn motherless hmm. hmm. home. Ah babolé ẹ̀rọ ẹ̀ka rẹ̀ ó yà yín gan o. <laughs> àti atọ́kùn mèmí ayé. a máa sọ̀rọ̀ Kọ́lá Ọláwuyì. ẹ kó ètò bí èmi náà ṣe ń bọ̀ jọ́nlẹ̀tì tó kù tí mò ń retí kí n gbọ́ ni mímí ayé o. Ah, Ọlọ́run Ọlọ́run jẹ́ ká yé mi wá o ah, Ọlọ́run máa ká yé wẹrẹ o. nígbà tí wọ́n rí tẹ̀ ń rìn kiri mm. tẹ̀ ń rìn kiri ayé tẹ̀ ń sanná ní orí kiri tí wọ́n wá pè é pé kíyà máa jẹ̀yìn kú bẹ́ẹ̀ ṣe wà yìí wọ́n wá fún yín ṣẹ́. à ṣe. wọ́n mú kan sẹ́nu géètì wọ́n gbé mọ́tò olówó iyebíye wọ́n gbé lé wọ́n lọ́wọ́ ọkọ láìfún wọn lé ẹ lọ́wọ́ ẹ wá fi gbogbo ẹ lẹ̀ ẹ bọ́ síbí ẹ ń discuss life wọn ẹ ń discuss privacy kábíyèsí ẹ ń ẹ ń discuss integrity ẹ ẹ ń discuss family ẹ ẹ ń discuss background ẹ ẹ ń discuss children ẹ ẹ ń discuss compound ah. and extended family ẹ. ẹ jọ a ṣe runkun. ẹ ṣe runkun. bàbá ah. olú. ó lè rírun ṣe. Ah bó ṣe wáyé ò lè irun kankan ṣe ebó rí ẹ ni mò ń wò yìí irun kí ló fẹ́ ṣe ṣó fẹ́ kí n jẹ́rìí ni. kọ́ ló ń ṣàánú ìyàwó kọ́ ló ń ṣàánú ìyàwó. olúwa àkópọ̀ orí orí ẹ̀ló orí ilé ẹ̀kọ́ máa pè ní àdàlù. kí ló dé tọdọ ẹjọ ẹwà òun ẹmu àgbàdo òkè àdàlù òmìnira nídìí ṣé rí ẹlòmíwò ìwà inú tó bá déwájú adájọ́ ẹ̀yin méjèèjì ni ó kàn kó yín débẹ̀ kàn á ní ó jẹ̀bi àbó jẹ̀bi ẹ kàn kó wájú adájọ́ ni ẹ máa lọ lẹ lẹ. ìgbòlódà yẹn ilé yá nìyẹn. okùn tán sosókè tán mm. gbé tébù kan síbẹ̀ mm. ẹ kàn gùn fún ẹ fọrùn sí. Mm. Ah, ah, ah, kí ló dé olóyè má lọ olóyè má lọ ẹ kú nìyẹn torí bẹ́ẹ̀ ṣe wà ẹ ti jẹ̀bi ikú fún nǹkan tá ń discuss. ṣe rí bẹ́ẹ̀ yóò dín yẹn eh. nǹkan tá à ń sọ ni pé wọ́n máa rán òun iṣẹ́ jáde gbé nǹkan lọ fáwọn èèyàn mo dẹ̀ nípa tó bá ti ń lọ o má gbàgbé láti dé motherland ó tọ̀ ó tọ̀ ó tọ̀ bàbá olè. irú àtọ́ lè yẹn ẹ jẹ́ kí ọ̀rọ̀ ẹni ẹ jẹ́ kó máa yí nítorí sọ̀fọ̀ àkọ́ tí àkọ́ fọ ọ̀rọ̀ mi jóró mi tó rọ ọ̀rọ̀. sórí sọ̀fọ̀ bèrè láwọn tó máa ń lò tó bá ti pọ̀ jù nǹkan báyìí ó máa ń bà tí mo fi dúró yìí ká ń pè mí ò ń bá súnmọ́ ẹ̀ jù èèyàn ti máa máa jẹrà lára. àwọn a máa ń dà sílẹ̀ fún àwọn mm, wọ́n á ní exhibit ìyẹn ni àwọn tó máa ń tò lẹ́yìn wájú ada ṣe é rí fídíò yìí. bàbá olóyè bàbá olóyè bàbá olóyè bàbá olóyè bàbá olóyè. wọ́n tún máa bá níwọ̀n ẹgbẹ́ dáwọ́ jìnnà sábà níwọ̀n ẹgbẹ́ jù àrọ̀bà bí lọ́ba pa. ọmọ ẹsẹ̀ o mo mà ní kú lójú ẹsẹ̀ o. ṣé ká wá sọ wípé nítorí pé mọ́mì tó kú ni wọ́n ṣe máa ti tẹ̀ bẹ́ẹ̀ yẹn àbí ṣé nǹkan míì wà bẹ́ẹ̀ ni. ìyá mi ikú máa bọ́lá jẹ́ tó bá jẹ́ pé ìyá mi wà láyé ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi kò ní máa ṣẹlẹ̀ sí mi. adéyẹmí kó o gbúdọ̀ fẹsẹ̀ rìn lọ ni o. mo máa bẹ ìjẹ̀bú pé kó gbé ẹ. o ṣe gan thank you very much. you know I got you now. àǹfààní ẹ. bẹ́kìrì gbẹ́ta ni ṣáwọn wọ́n mọ̀ tẹ̀lé gbé wọn lè gbé rárá wọn lè gbé nádà bí akẹ́yìn méjì kẹ́lẹ́ máa fẹsẹ̀ rìn bọ̀ wá adéyẹmí má dá lóhùn ó máa ń mọ tí wọn ṣe bá jẹ̀bù sọ̀rọ̀ ó máa tẹ̀lé wa lọlé. sórí nǹkan tá à ń sọ mi ò tí ì sọ̀rọ̀ tán orí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ìyá mi máa wà láyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ sí mi ìyá mi ò lè wà láyé kémi àrẹ̀mọ ọba kí n máa rìnrìn ẹ̀gbin káàkiri àdúgbò ah, ìyá mi. ó máa wà ga ọ dé ẹ̀mí ọ̀rọ̀ yìí wá di wípé ajá mọ̀mọ́ tiẹ̀ fún lọ́mú ó mọ tòjọ ìyá kì mọ́lẹ̀ jọ kí ni kábíyèsí wá rí sọ sọ́rọ̀ yìí gan-an. kábíyèsí ọpọlọ sọ wípé tàbá. ṣé o rí pàǹ sọ̀rọ̀ ní kí ni gbogbo ọ́bíṣì náà. àmọ́ ẹ sọ̀rọ̀ bọ́ rúmọ̀ kan lọ ní school so ẹ ẹ gbọ́ pa rúmọ̀ tó lọ. ẹ ń mà bóyá àwọn fámìlì ẹ. ẹgbẹ́ mi méje cash fund. cash fund everybody really eh, cash for. kí ni ìtumọ̀ gbogbo nǹkan mo ti dé o pẹ̀lú wàhálà Ah, so ẹ cash for. nígbà méjì ń tì nǹkan kan like enter me enter me enter me. kí ni nǹkan tí ọmọ. Um, mo ta ló lajá tó ń gbó ganan. ajá lé yín ajá bàbá làkúbà bá wa bá ẹ lajá jálákújá ẹ lajá jẹ́ kí n sọ kó fún ẹ ń gbọ́ nǹkan tó lọ fún ìwọ àsìkò yẹ ẹ o wá ń tibọ̀ nǹkan tó lọ fún òun ṣé ó sọ̀rọ̀ àbò àbírọ́. mi sọ̀rọ̀ Sunday ṣé wọ́n hun ẹ̀sìn mi ni Sunday Sunday ó jẹ́ padà lẹ́yìn mi tọ́ba hun ẹ̀sìn mi padà lẹ́yìn mi náà kí ló wọ́n wọ́n bí ṣe náà. lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn. Deyemi mo ti sọ fún ẹ jẹ́ ká kúrò ń bí sọ̀rọ̀ ẹ̀ ló fẹ́ máa gbọ́ ṣáàmọ̀ kókò nìkan rà. mami o tọ́jà bí rìpọ̀ ṣòro. kà sílẹ̀ yìí orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́ o sùúrù ni sùúrù ló máa ní ó mọ̀ pé sùúrù kò kí n pọ̀ jù àfi tí ò bá tó gbogbo nítorí bí òkè ìṣòro ẹ̀ ń sìn pé wọ́n ní ẹ́ lára wọ́n ń ṣe bákan nínú ààfin sùúrù ló máa ní o tó bá pẹ́ tó bá yá everything máa die down. àǹtí mi àǹtí mi sùúrù yìí náà ni sùúrù yìí náà ni ní ẹgbẹ́ tó yí pé bá mi gbé láàfin ló yẹ jẹ́ kẹ́ máa sọ̀rọ̀ báyìí àǹtí mi ó ti sú mi ṣe ló dàbí pé ó ṣe mí bíi pé kí n kó láàfin kí n wá bí gbà lọ àǹtí mi. àgbẹ̀dọ̀ ńbo ló fẹ́ lọ jọ tó bá kó kúrò láàfin tó bá kó lọ tí wọ́n bá padà mọ̀ pé orí adé nìyẹn ń kọ́ sórí ibi tí orí adé ti sùn sáré má lọ sẹ́ni wẹ̀ ọ́ àfin ẹni kò rọra wà ṣùgbọ́n adé torí ọlọ́run. àǹtí mi hmm? nǹkan tó dá mi lójú ni pé torí pé mọ́mì mi ò sí láyé mọ́ ló ṣe jẹ́ kí gbogbo ilé máa ṣẹlẹ̀ sí mi tí mọ́mì bá wà láyé ni gbogbo ilé ò ní ṣẹlẹ̀ sí mi náà àǹtí mi ah, mi ò lè lọ sáfìmọ́ mi ò lè lọ sáfìmọ́. Adéyẹmí kí ló dé tó ṣe máa ń rárò kàn báyìí màmá kú màmá kú ni ṣé bí girama wà ń bẹ fún ẹ kọ́nà má fi kú tó yapa wọn èmi náà dẹ̀ wà ń bẹ fún ẹ ẹ má máa rárò kàn mọ́ kò sí nǹkan tó máa ṣe ẹ ó jà àgbòdo kó láàfin ọ̀rọ̀ grandma tẹ̀tẹ̀ sọ yìí ìyẹn gan ló dà pé máa bẹ́tà fún mi ó pè mí kí lọ bá grandma kí lọ máa bá wọn gbé mi ò lè gbé láàfin mọ́ àǹtí mi. o ò lè gbé pẹ̀lú wọn ah, má tún kó tiẹ̀ má tún kó lọ bá grandma ó ṣàmù kan ti dàgbà ṣó fẹ́ kó máa ronú ni eh? tí ààfin bá ti wà bọ́rìn tiẹ̀ lẹ́ni tàìmì wá síbi inú ògbàlàyé ògbà tó bá dẹ̀ tún dìrọ̀lẹ́ wàá dẹ̀ tún padà sáàfin má lọ sọ nǹkan kan fún grandma o má lọ kó tiẹ̀ bá wọn ṣùgbọ́n. Ah, kọ́lọ́ ń ṣàánú wa o kọ́lọ́ ń ṣàánú wa o ah, ẹni tó bá ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní pálásì òun ò rí àbí òun ò gbọ́. afọjú ló ń tọ́ o òpònú tiẹ̀ ni ah, òpònú ni na gbogbo ẹ̀tọ́ àṣàrẹ̀mọ ọba gbogbo ẹ̀ náà fi ń dùn yín táwa dẹ̀ rí akọ̀dẹ̀ wa ara ìfọ̀rọ̀ síkùn báyìí ni bí àgbà ah so gbogbo ẹni tó bá dẹ̀ wá lóhùn orí ìka ni wọ́n ìka kò dáa náà ojú ayé ẹni rẹ̀ tó ń jẹ́ kò dáa náà gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ láàfin yìí hmm. àwa mọ ẹni tó wà nídìí ẹ̀ àmọ́ ẹni tó wà olórí ni olórí confam. olórí ni confam hundred. nítorí wọn dẹbí mọ ọkùnrin ni. that is it. wọn ṣe ń ṣe wọn ṣe ń ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe náà. ẹni yorùbá dẹ́ ní ẹrẹ́ lẹ o lè ṣe o lè yá kó bímọ ọkùnrin. wọn lẹ́yìn tó bá nírú ẹni. ẹlẹ́mọ̀ yẹ ni. ẹwọ ẹwà rẹ mọ ah. ah, àwa ta jẹ́ senior executive kìíní gan. Ah, guide abẹ abẹ. more better are you normal are you short of fact of something ni. ibrahim sẹ́yìn. wọ́n ní mò ń ṣàfọwọ́ra ni ètò ìlànà ọyẹ gbogbo wọn ṣe kọ̀yìn sí mi mi mọ tí mo ṣe fún gbogbo wọn. ṣadé nìkan òun ló máa ń bá mi ṣeré nulẹ̀ òun lọ lọ́rọ̀ mi. sórí bí ṣadé bó ṣe jẹ́ ọlọ́rọ̀ rẹ dídí nílà àmọ́ a ti sọ fún ọ tó dídí yàrá òmìnirí lè jẹ́ ẹ̀ ẹ̀ má jẹ́ kí n bu ọtọ̀ ẹ̀ àìní ìyànà ayé ńlá. obì hmm ìgbà gbogbo orí yé mi yé fún mi rè máa ń play orin mi tó bá. mo kí òbí mi tóbi mi sáyé ó hmm. kọ́ mi lọ́nà gbàlà kó fẹ́ kí n ṣe gbé nítorí sọ fún ó sì nàyé fóun tó ṣe kiri kó dàgbà ó sì tún nàyé wúrà ìyá rí ni wúrà ẹni. ìyá ni wúrà iyebíye tí a kó fowó ohun gangan Ah, mọ́mí o wọ́n pẹ́ láyé mami abiyamọ tó tọ́ torí sọ̀fọ̀ ìyá sì náà yé irun torí sọ̀fọ̀ ìyá sì náà yé yẹn òun rèjẹ sọ̀fọ̀ because ìyá yẹn ara náà yé ẹni lajulẹ̀ kí tálùbọ̀ kókó wọ̀ bá a dẹ̀ ṣe mú wòye tálùbọ̀ rè. ah ìjọba òun rè lójú wọn. kọ̀ǹkọ̀ǹ ìrè ah, ah. ìjà lọ rè dédérún bọ̀ rè tí. ó ti ó ti ó ti ó ti ó ti ó ti ń scatter kò smooth. ẹ̀yin ọ̀rẹ́ mi eh? ẹ jọ̀ọ́ kí la lè ṣe báyìí sí i ẹ ah, jọ̀ọ́ mo nídìí ìrànlọ́wọ́ yín. mi ò gbọ́ ẹ kọ́ mi gẹ́gẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi. ẹjọ ẹ má tàn ah, ah. wá ẹ má tàn wá ẹjọ ẹjọ àmọ́ àwa mọ̀ra wa àwa ta dúró ẹsẹ àmọ̀ra wa àwa executive senior guy. guys lajẹ so gbogbo ìtẹ̀yìn sọ yẹ ọmọ ọba lẹ́yìn àrẹ̀mọ ah, lẹ́yìn ẹ ti understand so bí mo dẹ̀ ṣe ń wò yín ọlá pẹ́ jẹ́ èèyàn kan tó jẹ́ onírẹ̀lẹ̀. so bẹ́ẹ̀ rẹ̀ ṣe wàyé ń sìn àìmọye àrẹ̀mọ tí ò rẹ̀ ráìlẹ̀ bíi ti yín àrẹ̀mọ lóríṣiríṣi àrẹ̀mọ kan náà tó àrẹ̀mọ gúúsì. very very brilliant àrẹ̀mọ ọba I know him very kọ́lọ́n bá ń ṣọ. kókó ṣọdé láyà tàlàfíà. so àsọmọba tẹ jẹ́ fún ẹ lè máa mọ nǹkan tẹ lè ṣe. wait ah, bá fi dídá mi tọ́ bá lẹ̀ ẹ̀ ń fẹ́ wọ́ àbí kílẹ̀ lẹ́sọ̀ lẹ́ẹ̀kan yìí náà bá ń ṣe ẹ̀ stop ẹ̀. kóníyàn fẹ́ wọ kéyìí bẹ̀wọ̀ lọ́dọ̀ mi. èmi ò mi ò rí aṣọ lè. ọ̀rọ̀ mi ò tọ́jà bí wípé ó ṣòro. fẹ́ jẹ ẹran jẹ lọ́bẹ̀ o ti fẹ́ jẹ ẹran jẹ o lè yẹn o lè. mi ò ń ṣọlẹ̀ mi ò ń o lè yẹn ṣe bó ti jẹun bí o bá ṣe kitchen o lè. mi ò ń ṣọlẹ̀ mi ò ní mi ò mi ò ń mi ò ń mi ò ń o lè o lè. ọgbọ́n wa kí ló ṣẹlẹ̀. ọgbọ́n mi ló lẹ̀ mi ò ń ṣọlẹ̀. nítorí ẹ̀ ti kú lọ́rùn. ah, ah! kí ti kú. Ah! ó yẹ kẹ́ ẹ̀. adájọ́ ló ló kó ní omi òdélé akọ̀jọ̀ àwọn ọmọ òun ní ọ̀rọ̀. ó ní ẹgbẹ́ wọn dé ìgbàgbọ́ ní ọwọ́ ní ayé ó padà wọ ìyàwó ní òkè òrìgànìgà. adébọ̀wọ̀ adébọ̀rin adéwàmí sọlá. orí mi ò yọ̀yà ìṣẹ̀dá mi ò yọ̀ṣẹ́ èèyàn táyé rọ̀lọ́rọ̀ ni mo wá fífa bá ń wẹ̀. ẹ fà ti mọ ọwẹ́ ni rí lọ. ẹ̀yin ò mọ̀ wípé àjèrè lápẹ̀rẹ̀ ni kò lè gbómi dúró débi wípé yóò gbómi délé àṣedànù lélẹ̀ tẹ̀ ẹ̀ ṣe yìí àṣedànù ní kíni sórí bó ṣe ń wa pẹ̀rẹ̀ yìí máa pọ́n mi sí ó dẹ̀ máa kún. kí ló tún ṣẹlẹ̀. bàbá tí mo wà ló bá ló wá jẹ́ kí n mọ̀ pé àkàndá ọmọ lọ́mọ yẹn pípín ọmọ ajé ni. ṣé ní ìyó wà pọ̀ jù báyìí ṣá ah. ṣó ṣáà ti tán síbẹ̀ ṣá. mo lóṣù kan. kò yẹ yín. Ah. o ò need láti tún ṣàlàyé lẹ́lẹ́kejì. bùsọ́lọ́tò yìí mọ̀ kọ́ nìyẹn. ṣé mo ti sanra sí i. ó sanra síkè àbójọ nǹkan mi ẹ̀ ń tẹ́lẹ̀. mo ní ayọ̀ mi kú àtẹ̀mí tá à ń ṣọlá. nítorí pé ojú tí ẹ̀yin fi ń wo èkó òǹkọ́ lójú tó wà lára ẹ̀. òun ní gbálájé ọ̀dẹ̀dẹ̀ yẹrú adíáfájé tí ń ṣe aya Ọ̀rúnmìlà. ẹ jọ bàbá mi fẹ́ lọ bèrè ẹ dájú. contract tèmi gbogbo wa iṣẹ́ tí ṣe tán. mi kò gbogbo ní contract ni. o o fi mi o àmọ́. let's go to that place. let's go to that place. which place mi ṣe nǹkan kan mi ṣe. kí ló ń gbé kiri kí ló léyìí kí ló ń gbé kiri mi ò sáfẹ́ gbọ́ wàhálà báyìí. o ní sáà lè ṣòwò. sórí ọ̀rẹ́ rẹ tó mú wá yìí ègún ní bàjá o. bàbá jẹ́wọ́ ló yẹ kó o ṣerú tó o ṣe fún mi yìí. ladies and gentlemen. ta ni òdòdó tó wá rí nídìílé wa. ọmọ rẹ ni. No, are you guys crazy? ọkọ àfẹ́sọ́nà rẹ̀ òkìkí ní jẹ́. òkìkí nìyẹn òun ló ń di lọ́wọ́ yóò sì fò ní. àṣẹ. I want that girl to be my bride. I can't be a king in this community without that girl. Òkìkí àtàdùn ọlá tó mọ́rọ̀ wọn wá ọ̀rọ̀ wọn lágbára. Omi tórótóró lomi alẹ̀ dé. Omi tòkítòkí omi alẹ̀ odò. Ah! Your outfit is very very beautiful. Mi ò wẹ́ máa ń múra bí eléyìí ṣá ibo ti rí lẹ̀kẹ̀ silver chain lélẹ̀ náà wristwatch dẹ̀ lélẹ̀ fún ẹ̀wò náà. Ah, ah. Kampala làwọn pípọ̀ ìwọ o casual trendy wears làwọn ilé ìwọ náà. It's so nice to meet you. Hmm. Ah! Oh ṣàdùn ọ̀la kí ló ṣàdùn ọ̀la kí ló ṣàdùn ọ̀la ah, gbogbo ẹ̀dùn kí ló ṣàdùn